ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أتدني أدعو الله ọba aláàánú tó ṣe wá ní oore tí kò ṣeé kà nínú alukur'an karim ọlọ́ni wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha bí ẹ bá fẹ́ ka orí àti ìdẹ̀kùn ọlọ́run lórí yín náà bá ní ilé kàtó nítorí àdúgbò ọ̀dọ́ wọn kí wọn kọ́ fi àdápadà ládàá kò fi kò fi kò gẹ wá bẹ́ẹ̀ ni àtàrà sàlátù fún àdàpọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará ilé àti àwọn sọ́ba kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá ní kí wọn àti ẹnì kọ̀ọ̀kan wa náà gẹ́gẹ́ bí a ti ń sọ fún wa nípa ibi tí mẹ́ni wa gbọ́dọ̀ dúró sí nígbà yẹn sọ fún wa ibi tá a gbọ́dọ̀ dúró sí níbi ẹ̀sìn wa níbi tá a bá ń kírun tá a ń gbààwẹ̀ tó já sí gbogbo tọ́lọ́ bá pàṣẹ rẹ̀ ó náà là ń ṣe gbọ́dọ̀ já sí pé àdìẹ ọkàn wa ó gbọ́dọ̀ lálàáfíà gẹ́gẹ́ mo ti sọ fún wa pé wọn ní ìsíwájú ojúpọ̀nà mẹ́ta láàmú fi kíyèsí ìtẹ̀lé wọn a máa kíyèsí wọn níbi àkídà a máa kíyèsí wọn níbi mọ́nìyàjì a sì máa kíyèsí wọn níbi a máa kíyèsí wọn níbi sùlúùkù ìwà abala bíi tó gbọ́dọ̀ lálàáfíà òun náà láti ń sọ̀rọ̀ nígbà tí à ń ka lánàá àka àlèkèn lórí láìláì lọ́la láìláì sọ iná òun náà lẹ̀sìn òun náà nìkan tí ọlọ́run bá lè torí ara rẹ̀ bá Muhammad sallallahu alaihi wa alihi wa ní al-ikhlas onílẹ̀ kẹfà tí a sọ níbi ẹ̀sìn wa káwà sínsìn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oníjẹ́ pé wọ́n ń sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé inú al-Qur'an wọn ni wa minan nasi man ya'budu Allah ala harfin àwọn èèyàn ń sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ala harfin. àwọn èèyàn ń sin ọlọ́run bá Allah harfin tó pé ìsìn ọlọ́run bá wọn kò yìí ẹlòmíín sí náà nítorí pé bàbá rẹ̀ fagídí mu kó má sí náà ẹlòmíín sí náà bá nítorí pé agídí kọ̀ rẹ̀ fi máa ń bẹ́ẹ̀ àwọn èèyàn tẹ́gbọ́n wà nínú ìbá pé wọ́n wọ́n dùn yọ lọ tọkọ wọn fẹ́ òun náà ṣe níjọ́ tí o bá sọkọ yìí mọ́ nísìnyí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló lè sọ ibi tí wọ́n padà bá alámọ̀rí wọn já gbogbo tá a bá ń ṣe kó jẹ́ torí ti Allah subhanahu wa ta'ala. nínú Qur'an Karim ọlọ́lùwà nábì qulillah a'budu mukhlisan lahu ddin ìwòsàn fún wọn pé èmi ò sí nǹkan kan ọlọ́run ọba nìkan ni mò ń sìn mukhlisan lahu ddin tó yẹ kí mo ṣàfọ̀mọ́ ẹ̀sìn pátápátá fún ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala. ìkíláàsì gbọ́dọ̀ wà nù kàtà máa ń ṣe ìtọ́lẹ̀ ń jẹ́ ìkíláàsì náà òun náà ni pé ká mọ́ wọ̀ tún ká mọ́ wọ́ sí àfi ọ̀dọ̀ náà bá dẹ́dà wa torí pé téèyàn bá ti lọ́hùn bó tilẹ̀ kó pọ̀ tó tí ò bá sí sísìn ọlọ́run ba tó jẹ́ wípé kò dàpọ̀ mọ́ nǹkan kan bẹ́ẹ̀ ọlọ́run bò ní ìgbàlọ́ ẹrú ọ ọlọ́run sọ fún àdébà Muhammad sallallahu alaihi wasallam inú suratu Zumar ọlọ́ni fa'budillaha mukhlisan lahud-din ìwọ ń sin ọlọ́run máa sin ọlọ́run ìwọ ànábì tí wọ́n níṣẹ́ mọ̀jú fún ọlọ́run wa mukhlisan lahud-din lẹ́yìn tí ó sàfọmọ́ gbogbo ẹ̀sìn fọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àlà lillahi dinul khalis lọ́mọ wípé ẹ̀sìn tó pure ìtọ́nà fẹ́ gbà náà lọ́wọ́ ẹrú nìyẹn tẹ́sìn ò bá fi pure láti bí àníyàn ọlọ́run Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tó fẹ́ fi ṣe lọ́dọ̀ ẹ̀rọ. àdébọ̀ Muhammad inú hadithi àbí ọ̀rọ̀ radiyallahu anhu qala rasulullah sallallahu alaihi wasallam as'adu an-nasi bi shafa'ati yawm al-qiyamah as'adu an-nasi bi shafa'ati yawm al-qiyamah àti mọ̀pá náà máa ṣe ìgbàdọ́bọ̀dá lè kíyàmá ànábì ní nínú àwọn tí ó jèrè pẹ̀lú ìpè ìmí ànábì tó bá dán alkiyama man qala la ilaha illallah khalisan min qalbihi gbogbo ẹni tó bá sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala khalisan min qalbihi láti ìgbéjọgbé inú ẹ̀mí rẹ̀ kò ní nǹkan kan kò dín nǹkan kan síbẹ̀ àyàfi nítorí ọlọ́run wa gbogbo òsínlọ́wọ́ rẹ̀ pátápátá nítorí ọlọ́run ọba ni wọn ni asad nurse bishafa àti yọmọlẹ kìyàmà wọn ni ìpè mi lálùkìyàmà àwọn tí ó ṣoríire pẹ̀lú ẹ̀ àwọn tí ó jíire pẹ̀lú ìpè mi tó bá dálùkìyàmà mọ̀nkọ́lá láìlá ìlọ́mà họ́ọ̀lì sàmì kọ́lì mi gbogbo ẹni ó bá wí láìlá ìlàlá họ́ọ̀lì sàmì kọ́lì mi tó jà sí pé láti inú ẹ̀mí ẹ̀ gbogbo ẹni tó bá ń sin ọlọ́run láti inú ẹ̀mí rẹ̀ tí ò sí kankan àyàfi nítorí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam sọ pé irú ènìyàn wọn á pẹ̀lú ìpè mi tó bá dàn kíá nínú hadithi kan náà lọ́dọ̀ ìmọ̀ Bukhari àti mọ̀ Muslim hadithi itan bin Malik onílẹ̀ Muhammad sallallahu alaihi ní pé inna Allah qad harrama ala an-nar man qala la ilaha illa Allah yẹ́bùtẹ̀gì bìdálíkà wọ́jì Allah. Nabi sallallahu alaihi wasallam ní pé ọlọ́run ti ṣe léwọ̀ fún náà. Ẹnikẹ́ni tó bá sọ la ilaha illallah. Wí tó wí la ilaha illallah yẹ́bùtẹ̀gì bìdálíkà wọ́jì Allah. Kò fi wá nǹkan kan àfojúrí Allah subhanahu wa ta'ala. So lókùgbà tá a bá ń sin ọlọ́run kájọ́ clear nínú ẹ̀mí wa wípé àásín nítorí nǹkan kan bí ó ṣe pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó pàṣẹ bẹ́ẹ̀ lélẹ̀ lórí wípé àkídà gbọ́dọ̀ lálàáfíà láìlára tá a ń ṣe kò gbọ́dọ̀ jẹ́ tó kankan bí ó ṣe pé Allah subhanahu wa ta'ala. wàmínú alimahabba mahabba gbọ́dọ̀ wà fún ìta à ń ṣe a nífẹ̀ẹ́ ìta à ń ṣe a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ láìlára a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo tí láìláìlá tó kó kọ́ra nínú alukóhán kẹrin àyà one sixty five ló bá kọ́ra ọlọ́ni wa mí nàá náà sì máa ń yàtọ̀ ìdòmídó ní láàyè àdáadá yuhibbunahum kahubbillah walladhina amanu ashaddu hubban lillah ọlọ́ni ó ń bẹ nínú àwọn èèyàn àwọn tẹ́ pé máa ń yàtọ̀ ìdòmídó ní láàyè àdáadá wọ́n yìí máa mú àwọn èèyàn bíi wọ́n a bụ mú àwọn nǹkan tó yàtọ̀ sí ọlọ́run bá dẹ́dà wọn a mú ní ààyè wọ́n wà nífẹ̀ẹ́ nǹkan yìí bí ìgbà téèyàn nífẹ̀ẹ́ ọlọ́run ẹ lọ́wọ́ bẹ́nu àwọn èèyàn kódà náà tó jáde súnà yìí náà wọ́n nífẹ̀ẹ́ tí ń nífẹ̀ẹ́ tó ń jókòó sọ́dọ̀ bí irúfẹ́ máa ń ní bá jẹ́ wọn ò ṣe bẹ́ẹ̀ nítorí pé àwọn mùmínì ashaddu hubban lillah ìfẹ́ tí wọ́n ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala onímọ̀ ní sí níbi ìfẹ́ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó dẹ̀ nínú ìfẹ́ la ilaha illallah. eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí òun ni ò rí lọ́dọ̀ ọ̀pọ̀pọ̀ tá sọ pé à ń sin ọlọ́ọ̀bà Allah ọlọ́ni ayọ́ alẹ́dínà àmọ̀ràn yọ̀rọ̀tàdà mi kò mọ àdéhìí fàṣọfà yà ti lá omi kan yòóhé bòó wọ́n yòóhé bòó náà ọlọ́ni ẹ̀yìn tẹ̀ ń gbọ́ lọ́wọ́ gbọ́ tẹ́ ẹ bá sẹ́rí padà níbi ẹ̀sìn yìí tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ ọlọ́run máa omi wa yòóhé bòó ọlọ́run á nífẹ̀ẹ́ wọn wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run nífẹ̀ẹ́ wọn ọyọ̀ṣẹ́ bóòlù àwọn àá nífẹ̀ẹ́ ọlọ́run bá so ìfẹ́ ọlọ́run bá lórí ní tá à ń ṣe ó pàtàkì nínífẹ̀ẹ́ lórí nǹkan tá à ń ṣe pàtàkì ẹlẹ́wọ̀n wò dáadáa gbogbo oníkálukú tó bá ti já sí pé ìfẹ́ ẹ̀tọ́ lọ́wọ́ bá bá ọ̀sán ìtàlá bá sí ó dájú pé wọ́n á nífẹ̀ẹ́ nǹkan yìí wọ́n bá nífẹ̀ẹ́ nǹkan yìí ilé ìwò ṣàfihàn pé ìfẹ́ ẹnu wọn ó ló jọba lóbi wọn yìí tó bá ti jẹ́ pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé ìfẹ́ ẹnu ẹ̀ fẹ́ òun ni ó ṣe kì í ṣe tọ́lọ́run bá ṣe kì í ṣe tọ́lọ́run bá fẹ́ àpẹẹrẹ nìyẹn wípé ẹrú nǹkan yàní fi ìfẹ́ ọlọ́run ṣáájú àfi nǹkan tó bá wù fẹ́ tó wù ú nínú ẹ̀mí nínú tá a fi mọ̀ wípé lágbájá ò ní fi ọlọ́run ọba òun náà ni ọlọ́run ọba júwe fún wa náà Al-Qur'an Karim ọlọ́ni àrọ ìtàmọ̀lẹ̀ tàkọ̀dà ìlà àhó àwọn àhó ìrí ọlọ́run ò kíyèsí ìwà ìrísí ọlọ́run ò kíyèsí ẹni tó yẹ pé ìfẹ́ inú rẹ̀ òun ló fi sí ọlọ́run ọba rẹ̀ nítorí pé téèyàn bá ti já sí pé kìí ṣe tó wu ọlọ́run kìí ṣe tọ́lọ́run bá fẹ́ ó ní paọ́ọ̀dì lọ́dún èèyàn ó dájú pé irú nìyẹn ìfẹ́ rẹ̀ ló máa tẹ̀lé inú sọ̀rọ̀ lọ ni àfàrọ̀ àìtàbọ̀ ni tàkọ̀dà ìlà àwò àwà àwò wà àdọ́là òlọ́wọ̀ àlà èlmì tó ń ti mọ́ rẹ̀ tó níyẹn ọlọ́wọ́ bá ó tún sọnù torí pé ìfẹ́ inú rẹ̀ ni wàhọ́tàmà àsámọ̀ ìhì wàkọ́lùbí ìhì ọlọ́run wàá di ọkàn ẹ̀ ẹ wí ogún ẹ fọ ọgbọ́n ní tó fẹ́ ṣe yóò mọ̀ ṣe ọlọ́ni wàjá àlàálà bátọ̀rẹ̀ ìgbìṣàwà yóò fi ìdídí di lójú ẹ mọ̀ wá wò pé kò wá sí nǹkan tẹ́ padà ìfẹ́ inú náà ni tòun tí fẹ́ẹ́ tó bá ti wà fẹ́ rú gbogbo ń tẹ́lẹ̀ kẹ́ sọ fún ibi tó ń lọ yẹn náà ló máa mórí lé èèyàn máa kí lọ́lọ́run bá fẹ́ kí ló lọ́wọ́ kí ni ó jẹ́ mọ́síláhà fẹ́sìnù kí ni ó jẹ́ mọ́síláhà fún ní Muhammad sallallahu alayhi wa sallam láwùjọ olónímọ̀ owó kì í ṣe interest ìtara àti ẹ̀ gangan ẹlòmíì wà tó kó fẹ́ ní connection ó kéwòn tọ́ ó dẹ̀ nímọ̀ àfáà ni ṣùgbọ́n kò sí tẹ̀ tí ní bá nítorí pé ìfẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá kò sàgbà lẹ́bi ẹ̀ kò bùkátà kò kò kíta kílẹ̀ súláìlà pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ tí ọ̀rọ̀ bá dára papọ̀ kò ní wọ́ọ̀rì nítorí pé n tó yẹ kó ṣe òun náà ni ó pé tán n tó dà wá pọ̀ yìí àárín ara wa ni kò ní ṣe pẹ̀lú mọ́níájú ẹ̀sìn kò ní ṣe pẹ̀lú àkídà gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin wa tí ò bá ní ṣe pẹ̀lú àkídà ìwọ̀nba ẹ̀ka lè lórí ẹ̀mọ́ nítorí pé ẹ̀sìn làgbà ìtọ́ bá ń ṣẹlẹ̀ láàrin wa tó bá yẹ pé ìfẹ́ ẹ̀sìn ó bá lè kí lẹ́mìí wa ni kò ní bí aáwọ̀ tó lágbára pé àgbára wa ìfẹ́ ẹ̀sìn ló gbọ́dọ̀ mọ̀ ṣàgbà ìtọ́lọ̀ ń fẹ́ ló gbọ́dọ̀ mọ̀ lékì ọlọ́ni gbogbo ẹ̀ tó bá ti já sí pé kì í ṣe ìfẹ́ ẹ̀sìn ìfẹ́ ẹ̀tọ́lọ́hùn olólékè lọ́kàn rẹ̀ ọlọ́ni adọ́láhùnlọ́hù aláìlmi tó ń ti mọ̀ tí ń bẹ lọ́dọ̀ yẹn ọlọ́run bó sọnù wàkọ́tà aláwọ̀ èyí wàkọ́lùmí yóò fi èdè dídí létí yóò fi di ní ọkàn wàjá àlà àlàbásọ̀rì èdè ṣáwà ọlọ́run yóò fi èdè dídí lójú ọmọ ìhìnmí bàdìlà tọrọ ẹrú bá ti rí báyìí ta ló fẹ́ ta ló fẹ́ ṣamọ̀nà rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run bá lọ́wọ́ má jẹ́ pé ó bá ti ń fẹ́ inú rẹ̀ pẹ̀lú ọlọ́run bá aláwọ̀ sọ̀tọ̀lá so ó fi hàn lóòótọ́ àti lódodo irú ẹni yẹn kò sí lórí májẹ̀mú láàyè láyàlá lórí pé téèyàn bá fẹ́ ṣe pẹ̀lú náà bá fẹ́ bá lọ sùn tán èyí bọ́lá bá ṣe tán ni èyí èyí sẹ́kù síbì kan ọlọ́run bá ní sọ̀rọ̀ tó ìbòjá àdàlà látẹ́jú dùkọ́ yóò mi lọ́dọ̀ bí láì wọlé yọ̀ يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم ìtàpá sábàbù nùzùl àyà yìí nínú àwọn sábà nàbì sàlám amir ló kọ ọkùnrin kan tó ń pè ní abu ibida ibnu jarrah amir ibnu jarrah ànábì máa ń pè ní aminu adi umma nígbà tí wọ́n jagun ogun bóyá ogun ó ogun bá kẹ̀kẹ́ ni ó ní ọkùnrin yìí ó wá sèkú gé bàbá rẹ̀ lójú ogun fọkọtàlà àbá ó pa bẹ́ẹ̀ nígbà tó jásí wípé tìtọ́ náà ló lékè lẹ́mìí sàbí anábì sàlà lójú ogun tó ti sèkú gé bàbá rẹ̀ bàbá rẹ̀ tẹ̀lé àwọn kèfèrí òun tẹ̀lé àwọn ìjọ anábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sì jogun àwọn èèyàn máa ń gbé káàkiri pé ó ti pa bàbá rẹ̀ ó ti pa bàbá rẹ̀ àyà wa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba pé látẹ̀jùdọ̀ kan gbọ̀n yóò rí lónà bíi láyọ̀ ọ̀lẹ́yọ̀ bíi láàárẹ̀ ẹ lè rí ẹnìkan tó nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọjọ́ kìíyàmọ́ ìwádùn náà mẹ́rin káàdà lọ́hà wà sùlá alábàṣe ẹ̀ alájọṣe ẹ̀ yóò wá já sí pé ẹ̀ tó pé ọ̀tá ní bọ́lọ̀ ń ṣe ọ̀tá ní bá nàbẹ̀ ṣe ẹ̀ pé tàbá wálẹ̀ díẹ̀ àti ó ń bẹ nínú àwọn àfa náà tó já sí pé àwọn tó ń bá ṣe àwọn ọ̀tá súnà ní Muhammad ni àwọn ṣe ìṣèdè àwọn súnà sọ́dọ̀ ara wọn ó fi hàn pé ẹ̀sìn kọ́ làgbà lọ́dọ̀ wọn bí kọ́ tó yá pé ẹ̀sìn bá lékè lọ́dọ̀ wọn níta mọ̀ sí alwala walbara ó gbọ́dọ̀ clear lọ́dọ̀ wọn ẹ wo bó ṣe clear lọ́dọ̀ àwọn sọ̀hábà ata amir bin jarrah abu ubaida abba tí ó jẹ́ pé lójú ogun nígbà tí bàbá rẹ̀ tẹ̀lé àwọn kèfèrí sóun títà yóò jí sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam tó ju ogun pọ̀ bàbá rẹ̀ àwọn èèyàn mọ̀ kí káàkiri ó sì sì làwọn èèyàn mọ̀ wí kò bá wọn ẹ kan ṣe kò bá wọn kan ṣe kò bá wọn kan ṣe kásọpá náà bá gba wáàyè ni ọlọ́run ò bá bá wá àwọn èèyàn kan pẹ̀lú rọ́bù tí wọ́n jù mọ́ wọn bí kan sọ wípé wọn bá yẹn ṣe ẹgbẹ́ ni wọ́n ń ṣe àbóríṣiríṣi nǹkan báyìí ṣùgbọ́n gbà tó yẹ pé ọlọ́run ti ní gbogbo ẹ̀ pátápátá dọ̀wọ́ àlùkìyà mọ̀ kò sẹ́nìkan tí ó gbọ́ ààyè ṣùgbọ́n jọ́tán gba wá ààyè ní tó jọ náà rèé ìjọ táwọn èèyàn dúró tán pẹ̀lú ẹ̀sìn ọlọ́run tí wọ́n gbé ẹ̀sìn ọlọ́run bá dúró tán táwọn èèyàn fẹ́ máa sọ tí ò sí nípa wọn ọlọ́run bá rọrùn wọn ọlọ́run ni wọn ní bẹ́ẹ̀ ni kankan ṣe àfẹ́ tó bá dúró jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run ó nífẹ̀ẹ́ àní Muhammad sàlá walau kanu àbà àhún kó jẹ́ bàbá wọn àbùdá àhún kó jẹ́ ọmọ wọn onímọ̀ tafsir wípé kọ́lù lọ́wọ́ subhanahu wa ta'ala ọ̀rọ̀ tọ́nà sọ pé àwọn àbùnà àwọn pé ìyẹn lọ́dọ̀ Abubakar ló ti ṣe pé ọ̀kan náà ọmọ Abubakar òun náà tẹ̀lé àwọn kèfèrí lọ sójú ogun Abubakar tẹ̀lé àwọn mùsùlùmí lójú ogun yẹn ọmọ yìí wá ń kò sí Abubakar ó wá ń pé Abubakar lẹ̀ ó wá délé àbá ọlọ́run yọ yín lójú ogun mo kàn rí yín mo kàn mo kàn pítì yín ni lábúbá kan ní pé òun ah, wá ní lọ́kì o ká sọ pé mi lè rí ìwọ báwọn ni èmi ó pa wọn. ẹ̀kọ́ hàn náà ó bá jọmọ ìyá wọn tí ò bá rí kó jẹ́ tó bá jẹ́ sí pé ní Yorùbá dúró déédéé lórí ẹ̀sìn ìtú bá dà wá pọ̀ láàjọ bójútó ẹbí dà wá pọ̀ iṣẹ́ dà wá pọ̀ àdúgbò pa wá pọ̀ ní tó dà wá pọ̀ yẹn àjọ bójútó tọ́lọ́ọ̀bá ló gbọ́dọ̀ lékè lọ́dọ̀ ní kálukú wa tabarasinu hadithu anas bin malik radiyallahu anhu anabi wa sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ pé salasun man kunna fihi wajada bihina halawata iman anabi ní nǹkan mẹ́ta tó bá ṣùwà lọ́dọ̀ ẹrú ẹni yẹn máa rí adùn ìgbàgbọ́ adùn ìmánì an yakuna allah wa rasulahu ahabba ilayhi mimma siwa gbogbo tábàlà nífẹ̀ẹ́ pátápátá a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ nǹkan kan jù bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run àti àlejò àná sọ̀rọ̀ lọ. dábìí fẹ́ nǹkan ọlọ́ọ̀ba ni ó ṣàgbà ànábì sọ̀rọ̀ láàṣálà ológbọ́dọ̀ ṣàgbà lẹ́mìí wa alákọ̀ọ́kọ́ nìyẹn ànábì sọ̀rọ̀ láàṣálà ẹlẹ́ẹ̀kejì ayọ̀ ṣìbẹ̀ mọ́ra àlàyé ṣẹ́kọ̀ọ́ ìlàlá mo bá fẹ́ nífẹ̀ẹ́ yẹn nífẹ̀ẹ́ rẹ̀ ń retí Allah subhanahu wa ta'ala. Yorùbá gbélé ẹ̀sìn ni tó sì gbọdọ̀ clear lọ́dọ̀ oníkálukú ìfẹ́ tó ní sí lágbájá alèlá ọ̀yìnká alèlá fabushrak tó yá pé torí ọlọ́run ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tán àkórè rẹ̀ ọ̀yìnká lọ́wọ́ ìrìlà tí ò bá jẹ́ torí ọlọ́run ọ̀rọ̀ bùkátà sí kásì ìrànádà tó lọ́bọ̀ kátó ẹlẹ́kẹta tánàbí sọ ni wà á yẹ kọ́ àyàwó dàfil kúfúrí bá dà ẹ̀dẹ̀ àǹkọ́dà ọlọ́run nìyẹn ọmọnìyàn ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí pé òun ò òun òun ò fẹ́ òun ò fẹ́ lóun kó tún padà síbi kó fúrù mọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti la òun. mẹ́tẹ̀ẹ̀ta yìí anábì sallallahu alaihi wasallam anábì ni ẹni tó bá já sí pé ó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ ọlọ́run bá bákan náà ó nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ̀ nítorí tọ́lọ́run bẹ́ẹ̀ ló sì kórìíra kó ń padà di kèfèrí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ṣàánú òun anábì ní ẹtí yẹ́jìdù aláwàtìlẹ̀ ìmáàní fi lọ́pàlùbí. ìgbàgbọ́ ibi tá a fẹ́ ká fi sin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun náà ni wípé ká dúró tán torí àṣàláì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì kò lọlé ológun lóòótọ́ kò ṣe kò kò sóògùn kò sì wá kankan ṣùgbọ́n ìṣe rẹ̀ a máa rí wípé kò jẹ́ torí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó fi ń ṣẹ̀sìn torí pé tó bá yẹ pé a fẹ́ pàdé ọlọ́run bá aláṣọ àtàlà dáadáa bá a ti ṣe é ràn kà bó ṣe wù wá àyàfi ká dúró tán lórí ilá ìlà àìlàlà àbí ọlọ́run bá aláṣọ àtàlà ọba tí ò sí wẹ̀ lókè sábà ó mú oníkàlùkù wá dúró kó jẹ́ ká lè lọ ìlànà tó tọ́ pẹ̀lú ti ẹ̀ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run bá aláṣọ àtàlà ń tànà bí làkàlẹ̀ ọlọ́run jẹ́ nítorí pé ẹlòmíì ní wa náà ó fẹ́ ṣayé ó fẹ́ ṣàlùkìyàmọ̀ méjèèjì sì ni kò ṣe kó papọ̀ ọ̀kan lèèyàn gbajúmọ̀ bẹ́ẹ̀ kí n parí ẹ̀ pẹ̀lú asaro asan basiri asan basiri pé yàmá ṣàrò shabab ẹ̀yin ọ̀dọ́ aleikum bil akhirati fatlubuha ẹjẹ́ ó jẹ́ pé alkiyama ni ó pàtàkì lẹ́yìn tẹ́ ẹ mọ̀ wá ẹ̀mójútó iṣẹ́ alkiyama nìkẹ́sìrọ̀ mọ́rọ̀ àyìnà lọ́pọ̀lọpọ̀ la máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó já sí wípé alkiyama tọ́làbọ̀ al-akhirah alkiyama ni wọ́n fi gbogbo gbèsè ayé wọn wá fa adraka al-akhirata fa adraka ad-dunya ma al-akhirah ọlọ́wọ́ wà fún wa láyé yóò wọ́n lálùkìyàmẹ́ wà mọ́rọ̀ àyìnà àdá Hasan al-Basri pé ààrẹ yọ ẹnìkan rí tó já sí wípé tọ́lábà dúnìyà ayé ló wá adọ̀rọ̀ kalẹ̀ àkàrọ̀ àdúnìyà tó wá jèrè ayé tó tún wá jèrè àlùkìyàmà àwọn tá a gbẹ̀sìn lọ́wọ́ ẹ ká gbìyànjú ká ṣàfẹ́sìn wa kó jẹ́ tó yọ náà bá dẹ́dà sàlàfíà tá pé à ń ṣe súnà tá pé à ń ṣe ká má dá nǹkan kan ní kọ̀rọ̀ àyàfi kí nǹkan yẹn ṣe dédé súnà ní Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó gba eléyìí níjọ sí fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh àwọn tá a bá ní bèrè kan bèrè bèrè. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh jazakum allah khairan wa ahsan allah ilaykum. amina wa yàrá kí sọlọ rẹ kó jẹ kí a rí yín pẹ̀lú dáadáa àtòrí àsìkò ìbéèrè alákọ̀ọ́kọ́. oníbéèrè ṣe béèrè wípé kí ni ààlà n tí ìyàwó lè wọ̀ ní aṣọ nínú ilé lọ́dọ̀ ọkọ rẹ̀ nínú Ramadan. Hayakumullah. Allahu alam. Ààlà tí obìnrin lè wọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ nílé nínú àwẹ̀. Wẹ́ ọlọ́run bó fàlà sí. Ẹnu tí ọkọ bá wò pé à ń tó wọ̀ yìí ó ń pè mí lọ síbi tọ́lọ́ba aláṣọ́tàlá tó ṣe ní èèwọ̀ lédè dásìkò yìí so ọkọ lè pe ìyàwó kalẹ̀ pé tán àtijọ́ ọmọ tí kìíní yóò pe dákun bẹ́ẹ̀ obìnrin náà gbọ́dọ̀ mọ̀ pé kò sí nǹkan tóun ti torí ẹ̀ náà wọ̀ náà ní tó fẹ́ kó máa ṣẹlẹ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ òun náà nìyẹn therefore káwọn méjèèjì jọ ṣe àtàfáhùn fi mọ̀ bẹ́ẹ̀ náà láàrin ara wọn kan gbọ́ra wọn yìí òun ní ìdí ẹ̀ lásìkò yìí torí pé kò lè ní sàǹfààní ọ̀ràn yóò dálẹ̀ so àwọn méjèèjì náà ni kí wọ́n jọ sọ láàrin ara wọn wallahu ala wa alam. naam jazakallahu khairan àwọn oníbèrè ṣèbéèrè wípé ǹjẹ́ àdìsí ó lálàáfíà àdìsí tó sọ wípé anabi sallallahu alaihi ń kórìíra fún wa ká máa sùn lẹ́yìn sọ̀látù subuh ojú kan nìyẹn wọ́n wá ní tí àdìsí náà bá lálàáfíà ẹni tí ó fi gbogbo òru rẹ̀ tó fi ṣèjọ́sìn nínú Ramadan tó wá lọ sùn lẹ́yìn ìgbà tó ké subuhi tán wọ́n ní jẹ́ irú hadisi náà yóò máa ṣiṣẹ́ ní Ramadan fún àwọn tí wọ́n fi gbogbo òru wọn tó fi ṣèjọ́sìn hayakumullah. jazakumullah khairan hadisi yẹn kò lálàáfíà hadisi tí ó sọ ìkárò yẹn pé àná bá dà subuh ní yẹ́mìnà olùbáraka pé oòrùn téèyàn bá sùn lẹ́yìn àsùnbà ọmọ ń kọ àlùbáraka hadith yẹn ò lálàáfíà ṣùgbọ́n lóòótọ́ anábà muhammad salam arígbólóhùn ní ìjọba ẹni anábì yẹn kan rí jí pé ká tètè bọ́ síbi iṣẹ́ tó ń kálukú ẹ̀ ṣe anábì ní allahumma bariki li ummati fi bukuriha ọlọ́gbọ́n táwọn àlè ọmọ bá dáwọ́lé ní kùtùkùtù àárọ̀ ayé wọn bá mi fà lùbáraka sí ló fi hàn pé téèyàn bá ní iṣẹ́ tó já sí pé dídèdè débẹ̀ láàárọ̀ ara rẹ̀ ni ẹ̀mọ̀ káwọn àwọn iṣẹ́ kan ń bẹ tó yẹ pé kò sí tó wulẹ̀ fẹ́ lọ ṣì ń bẹ ní kùtùkùtù pápẹ́rẹ́ tó iṣẹ́ ìjọba nísìn kó wá fẹ́ máa jí lọ ní dàí tí èsì kí bóyá ibẹ̀ kí nà nígbà tí ó bá fi débẹ̀ o aago mẹ́jọ ó lù so rárá ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé business ló ń ṣe ọjà ló ń tà kó tètè débi ọjà okòwò rẹ̀ yẹn yóò ṣe láǹfààní irú ẹni kó mọ́ sùn lásìkò yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ tí mo ní ìsìn ẹjọ́ nature ọ̀ṣẹ́ kò ń gba pé kó jáde tí ó wá ti ṣe ìbádà lóru wá fẹ́ relax lẹ́yìn ṣòro lámọ̀nì ọlọ́run àlọ́. naam jazakumullahu khairan kí alákè wa ọ̀sán yín ní ẹ̀sọ́ lọ́rẹ̀. ìbéèrè mi náà ni wípé oníbèrè ṣe béèrè pé ǹjẹ́ ọ̀ranyàn ni fún ọkọ tó ẹ̀ṣẹ̀ gbéyàwó kejì àbí kẹta lá tó jẹ́ um ẹni tí tó jẹ́ ọmọge ǹjẹ́ ọ̀ranyàn ni fún ọkọ láti lo ọjọ́ méje lọ́dọ̀ rẹ̀? Ṣé ọ̀ranyàn ni? Àbí ọkọ kàn lè rò pé tọ̀ èmi ò lo um èdé èdè náà ni so láti ìbẹ̀rẹ̀? Hayakumullah. Ẹ̀tọ́ obìnrin yẹn gẹ́gẹ́ bí ọlọ́mọge ẹ̀tọ́ rẹ̀ ni kí wọ́n lo méje lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀tọ́ rẹ̀ òun ni so tí ó bá fẹ́ fi ẹ̀tọ́ yẹn lẹ̀ wọ́n jọ gbọ́ òun yóò fi lẹ̀ pé òun yọ̀ǹda kí wọ́n lo ẹ̀tọ́ òun so yóò sì clear dáadáa pé òun ló sọ bẹ́ẹ̀ kí ni pé yóò padà tún wá máa ro mẹ́jọ lọ́jọ́ iwájú gbà tó gbóhùn fẹ́ ìyàwó òun lọ́jọ́ méje ọkọ gbọ́dọ̀ dúndùn pé ẹ̀tọ́ tó ń gbọ́dọ̀ fún nìyẹn gẹ́gẹ́ bí ṣẹlẹ̀ àti sọ ẹ̀tọ́ obìnrin tá a fẹ́ nìyẹn gẹ́gẹ́ bí anábìwọ Muhammad sallallahu alaihi wasallam tó bá jọ lọ́mọge ọjọ́ méje tó bá yẹ pé ẹni tó ti lọ́kọ rí ni ó dì sáà ọjọ́ mẹ́ta ẹ̀tọ́ tí wọ́n ní tí ẹ̀rí à fún wa sí wallahu a'lam wa a'lam. dam jazakumullahu khairan kí a fi lè kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ó náà ní wípé ìjó lẹ́tọ̀ fún ọkọ nínú Ramadan báyìí kó sọ fáwọn ìyàwó rẹ̀ méjèèjì pé kò sí ti ń jẹ́ àsùnmọ́ nínú Ramadan yìí ẹ yọ̀ǹda mi tí gbogbo Ramadan yóò fi parí ǹjẹ́ ó lẹ́tọ̀ fún ọkọ bẹ́ẹ̀ láti ṣe láti gbé irúgbésẹ̀ báyìí. حياكم الله الله tó bá wò ẹ pé inú Ramadan nísìnyí ní tó máa ń bí kó wà ní sára jíjẹ mímu tó tó déédéé so tó bá ń pé bí oúnjẹ ò ṣe lọ déédéé lásìkò ẹlòmíì nísìnyí àsìkò sahore oúnjẹ ò kí ń rọrùn fún láti jẹ tọrù náà ó wí yóò tún lè ti ṣubá kan so yẹ pé irú ẹni yìí ò ní strength tó bá tún wá jẹ pé bí ò ṣe jẹ tó ń jẹ ò ṣe lọ déédéé yìí náà lápẹẹrẹ ló jẹ pé bẹ́ẹ̀ náà tó ṣe ń fi ara ṣe ìyáda so wallahu alam àyàtọ̀ síra wa ẹlòmíì láyé dúró gbogbo tá a nísìn kò affect ẹlòmíì ẹlòmíì ó affect ẹ pé tó bá tún kó fi yẹn kún ó lè jẹ pé ìbáàdà rẹ ó máa bí kí ìbá kí ná àdínkù dé ìbáàdà rẹ nínú nínú sọlọmọdọ so tó bá bá ìyàwó rẹ̀ sọ tí wọ́n bá tó bá sọ fún wọn <laughs> káwọn náà ó gbìyànjú kan kan assist ọkọ wọn because in Ramadan n ta bùkátà sí káfí náà káfí sin Ọlọ́run ọba so kì í ṣe wípé ọ̀ràn yẹn ni àbí ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni so wọn ó jọjọ yé láàrin ara wọn ẹja ẹja sí báyìí àti pé bára ṣe rí lásìkò yìí òun nìyẹn so kò sí nǹkan tó burú bí kankan ó sọ bẹ́ẹ̀ àwọn ìyàwó náà kan sì gbìyànjú láti látẹ̀mọ́ra láti mọ́ra tó bá jẹ́ pé ẹni ọ̀gá ẹgbẹ́ tí ó fura jẹ́ pé tí oṣù kò fi parí at least ẹja ẹja ṣe báyìí so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ Allahu a'lam. naam jazakumullahu khairan àmọ́ rò pé ká máa dá ìbéèrè náà dúró báyìí torí àṣọlá ọlọ́run bá kí ó jẹ́ kí a rí nípa ìbéèrè rẹ̀.